kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko àti lẹ́yìn odi ní orí ìkànnì wa níbí wípé a kú àlàjá ọdún o a kú ọdún tuntun a kú ewu ọdún ọlọ́run ọlọ́jọ́ òní á ràn wá lọ́wọ́ á ṣàánú fún wa bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ sórí ètò wa a kú ewu ọdún ewu iná kì í pàwòdì àwòdì okú ewu gbogbo wa pátá ni a kí wípé a káàbọ̀ sínú ọdún tuntun ní orí ìkànnì wa níbi gbogbo olólùfẹ́ wa pátápátá ni a kí ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa ti pẹ́ ẹ̀yin tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa gbogbo pátá ni a kí o wípé ẹ ojúmọ́ kan kì í mọ́ kí ẹnìní má ní ojúmọ́ kan kì í mọ́ kí ìrì má sẹ̀ ire gbogbo owó àlàáfíà ẹ àìkú baálé ọ̀rọ̀ la máa jẹ́ títí gbogbo láṣẹ Èdùmàrè ẹ káàbọ̀ sí orí ìkànnì wa gbogbo wa pátápátá ni a kí ẹ lónìí ètò tí a mú wá fún wa náà ni hmm, ètò ààbò nílẹ̀ Yorùbá hmm, ẹyẹ ènìyàn wa tẹ́ ẹ bá nígbàgbé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sẹ́yìn ní kí wọ́n tó ṣe ọdún kérésì tí wọ́n mú ọmọkùnrin olórin kan D'Jombo Beat olórin ló jẹ́ ní ìlú Àbújá nígbà tóun àti àwọn elégbè lẹ́yìn ẹ̀ tí wọ́n lọ kọrin ibẹ̀ yẹn jẹ́ Kogi ní tẹ̀ bá lọ sí ìsọ́lú area ìsọ́lú wọ̀nyẹn tẹ̀ bá jẹ́ ọmọ Kogi ní apá ìkàbà lọ́hùn wọ̀nyẹn ibẹ̀ ló ti lọ kọrin wọ́n nígbà tí wọ́n ń bọ̀ ni wọ́n kó sọ́wọ́ ajínigbé tí wọ́n ní kí wọ́n lọ mú ẹgbẹ̀rún mẹ́wàá mílíọ̀nù ten million náírà ẹnì kọ̀ọ̀kan ẹgbẹ̀rún lọ́nà mílíọ̀nù mẹ́wàá náà ní kẹ́ni kọ̀ọ̀kan wọn lọ mú wá nígbà yẹn ṣùgbọ́n wọ́n ti fi wọ́n sílẹ̀ ẹ̀yìn ìgbà tí wọ́n fi wọ́n sílẹ̀ wọ́n ròyìn wọ́n ṣàlàyé ilẹ̀kùn àwọn nǹkan tójú wọn rí ẹ̀yin ènìyàn wa ẹ bá wa farabalẹ̀ kẹ́ ẹ bá wa gbọ́rọ̀ lẹ́nu wọn wọ́n ní àwọn ọmọ ìtọ̀ ara ara àwọn dánwò ewé fún ìwọ̀n ìgbà ọjọ́ tí àwọn lò ní àkàkà ní ọ̀dọ̀ àwọn ajínigbé wọ̀nyí hmm, nínú igbó kìjikìji ewé ni wọ́n láwọn ń jẹ ìtọ̀ ara àwọn náà làwọn ń mu <laughs> nàìjíríà ilẹ̀ yorùbá ẹ jẹ́ kí a gbọ́ àlàyé lẹ́nu wọn o lẹ́yìn ìgbà tí wọ́n fi wọ́n sílẹ̀ ni àwọn oníròyìn lọ sọ́dọ̀ wọn láti lọ bèrè àlàyé báwo ni ìrìn àjò wọn ní ọ̀dọ̀ àwọn ajínigbé adúpẹ́ wípé ẹ̀ bí wọ́n ṣe kó wọn pẹ̀lú gbogbo ìyà tí wọ́n jẹ ọ̀pọ̀ náà ni wọ́n kó bẹ́ẹ̀ tó yẹ pé wọn ò máa padà sílé mọ́ wọ́n máa pa wọ́n mà ní ṣùgbọ́n ọlọ́run ò jẹ́ kí ti àwọn D'Jombo Beat olórin tí wọ́n mú pẹ̀lú àwọn ọmọ ẹlẹ́yìn ẹ̀ yìí kó rí bẹ́ẹ̀ wọ́n fi wọ́n sílẹ̀ ṣùgbọ́n wọ́n jẹ wọ́n ròyìn ìyà táwọn jẹ ń bẹ̀ jẹ́ kí á gbọ́ àlàyé lẹ́nu wọn o ẹ bá wa gbóhùn sókè báwo ni ó ṣe jẹ́ o. ọ̀dà ọ̀pá mẹ́ta pé kìnìún kìnìún sì mẹ́ta. Hmm a ní láti jẹ ewé láti survive a tún pín ewé mọ́ra wa lọ́wọ́ a tún jà torí ewé tí kì í ṣe oúnjẹ. ìgbà tó tó stage kan mo ń tọ̀ sí ara ni torí mo ti rò pé tí bá ti tọ̀ sára rẹ máa tún ní okun díẹ̀. Hmm. ṣé ẹgbọ́n kan tó sọ wọ́n ní àwọn ń tọ̀ sára ni táwọn bá ti wá tọ̀ sára yẹn àwọn á fi ní okun díẹ̀ àwọn tí ń pín ewé jẹ lọ́wọ́ ara wọn ni. <laughs> kẹlẹ́dùmọ̀rẹ́ máa ṣàánú fún wa ní ilẹ̀ yorùbá ní nàìjíríà ṣé ẹ rí nǹkan tójú àwọn èèyàn ń rí lọ́wọ́ àwọn ajínigbé lọ́wọ́ àwọn agbésùmọ̀mí hmm. lẹ́yìn ìgbà tí wọ́n ń sọ ẹgbẹ̀ẹ́lẹ́gbẹ̀ẹ́ mílíọ̀nù náírà o ẹ wo nǹkan tójú wọn rí o hmm. ẹ bá wa gbọ́. àwọn àtúntò torí ewé tí kì í ṣe oúnjẹ. àdókò stage kan mo tọ̀ sí ara ni torí mo tún wò pé tí bá ṣe tọ̀ sára rẹ máa tún ní oògùn díẹ̀. Hmm. orúkọ mi ni adébùkọyè adéhùnmí samuel ṣọfúnmadé. Ah, olórin yẹn ni ẹ̀yin tẹ́ ẹ bá hmm, mọ̀. stage mi ni ọmọọba the jumbo beat. the jumbo beat. olórin ni mí live band lóòótọ́ ni wọ́n jí wa gbé àwa thirteen a lọ sí a lọ ṣeré níbi ayẹyẹ burial ní uh, ìtàkété ìsàwọ̀ ìlú yẹn lórúkọ ìlú yẹn ní ìtàkété ìsàó ó súnmọ́ ìsàó ló ní Kogi state and wọn dẹ̀ ní airport ní Kogi so a ní láti lọ káwọ mọ ká gbé mọ́tò lọ a ti lọ látọjọ́ thursday a parí eré ìjọ friday ní pati yẹn a parí eré ní bí aago mẹ aago márùn àbọ̀ so bàtà parí ta parí aago márùn àbọ̀ wọn rí à ah, táyọ̀ sì wà láti padà sí Àbújá ní ojú ọ̀nà ìyàwó àtàrin ìlàgò kan aago méjì aago mẹ́ta lóru ńgbà mí so aago márùn àbọ̀ jẹ́ aago tó ẹ kó sì kéré fún wa gba ilé amadé àbújá àdẹ̀gbéra. ẹ ti rí wọn bó ṣe rí ní ìgbà tí wọ́n fi wọ́n sílẹ̀ hmm. ìgbà tí wọ́n fi wọ́n sílẹ̀ lẹ́ ń wò yẹn o àwọn ni. Hmm. àwọn ajínigbé nínú igbó kìjìkìjì nínú igbó kìjìkìjì la lò nínú àtúwẹ́ pé tí wọ́n bá mú ẹ̀dá láyé kan lè mú ọ́bítà wà mẹ́yìn àfi tí wọ́n bá mú wá síbẹ̀ ìṣẹ̀lẹ̀ pọ̀ nugbó yẹn gan fún ọjọ́ mẹ́fà yẹn bí ọdún mẹ́fà ló ṣe rí. ibi tí wọ́n ní ká dojú bolẹ̀ sí tí wọ́n ti ń dè wá èmi ni ẹni tí wọ́n dè last so gbà tó dé ọ̀dọ̀ mi wá ní torí ọlọ́run jogún omi ara fún mi díẹ̀ so ìgbà tí tó dé ọ̀dọ̀ wá ní à iṣẹ́ wo mò ń ṣe mi ò mọ nǹkan tí mo lè sọ mi sáà ni mò ń ṣe boat mò ń ṣe uber mo ń lo mọ́tò báyìí mi ìmọ̀ kan tó wá ní kí n mi sẹ́yìn o ti wá dùn wá fi ipá ẹ̀ fi jàn mí ní ẹ̀yìn mọ́lẹ̀ pé yes ìwọ ni o máa gbé owó wá òun ni ọwọ́ mi fi rí bí eléyìí. Hmm, ṣe rí ọwọ́ yẹn ṣe rí ọwọ́ yẹn bí wọ́n ṣe de ọwọ́ wọn ọwọ́ wọn tí wọ́n dè yẹn òní tó ń dúdú yẹn ti rí bọ́n ṣe de ọwọ́ hmm, jẹ́ ká fòwò sí ẹnìkọ̀ọ̀kan thirty million mo ní ah ibo la ti fẹ́ rí ohun tá a bá ní ká that's one thirty million ah ibo la ti fẹ́ rí one thirty million wọ́n ṣàbẹ̀ wọ́n ṣàbẹ̀ sí ń lù wá mo wá mo ṣàṣà láti gbọ́ àbẹ̀ sí ń pè ìgbà tí wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní bẹ commandant wọn yẹn pé a lè rí thirty million Ah, lè rí thirty million kó ṣàánú wa wá lókè òun gé sí seven million ẹnìkọ̀ọ̀kan ah, a ti ṣèpele nìyẹn ní seven million pọ̀ ò sí experience tá a rí a ní láti jẹ ewé láti survive a jẹ hmm. ewé ewé tá a jẹ rí a ṣáà ní láti survive. ṣe gbọ́ a nílò láti jẹ ewé kí a lè survive wọ́n jẹ ewé lọ́dọ̀ àwọn ajínigbé lẹ́yìn ìgbà tí wọ́n ń nà wọ́n lójoojúmọ́ ojoojúmọ́ ni wọ́n ní fi ń nà àwọn tí wọ́n ń so àwọn bíi ẹran <laughs> ní nàìjíríà ní ilẹ̀ Yorùbá ṣé ẹ rí itú eléyìí tí àwọn ajínigbé tí wọ́n ń pa ṣé ẹ rí nǹkan tí àwọn ajínigbé ń ṣe fún àwọn ènìyàn dídí a fi ń sọ ni wípé ètò ààbò inú ìlú yìí ó mẹ́ẹ̀ kò sí ètò ààbò ẹ wo àwọn èèyàn káàtì ẹ̀dúpẹ́ ni wípé àwọn àwọn ènìyàn pẹ̀lú bí wọ́n ṣe gba owó lọ́wọ́ wọn wọ́n padà fi wọ́n sílẹ̀ ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n kó bẹ́ẹ̀ tí wọ́n yẹ pé òkú wọn ni wọ́n padà fi sílẹ̀ ẹ̀ ṣebí àwọn ni wọ́n padà wá rẹ́nu tí wọ́n fi ń ṣàlàyé bí ọ̀rọ̀ ṣe jẹ́ yìí ṣé kí á tẹ̀síwájú o ká gbọ́ dáadáa lẹ́nu wọn. Hmm. èmi ti gbàgbé pé ibi tí mo àti mo á pe ìyàwó mi wá ní ah, hello my dear so hello my dear tí mo bá a fi pa ah, pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ á dà ní ẹ̀yìn mi so wọ́n ṣe gba fóònù wọn jẹ́ kí kí n bẹ́ anybody sọ̀rọ̀ mọ́ mo ṣe wá mo ṣe mo ṣe dọ́dọ̀ wa tó ń tó ń dọ́ yẹn pé ẹnì kọ̀ọ̀kan ten ten million mo ní ah ibo la ti fẹ́ rí i Oh, ten million. ẹnìkan tẹ́ ten million. Hmm. that's one thirty million. ah mo ra ti 130 one thirty million. wọ́n ṣàbẹ̀ wọ́n ṣàbẹ̀ sí ń lù wá mo wá mo wá mo ṣàlàyé àti gbọ́ àbẹ̀ sí ń pè. ìgbà tí wọ́n mo ṣàbẹ̀rẹ̀ sí ní bẹ kọ̀mádàntì wọn yẹn pé a lè rí ten million a lè rí ten million kó ṣàánú wa wá lókè. òun òun gé sí seven million ẹnì kọ̀ọ̀kan. Hmm. Ah, a ti ṣèpele nìyẹn million but kò sí tá a rí a ní láti jẹ ewé láti survive àjẹ ewé ewé tá a jẹ rí aṣá ní láti survive. ẹ tó tó mú lára ìtọ̀ ẹ̀ gan mú wa lára ìtọ̀ ẹ̀ bàtà lókun mọ́ ẹ tó jẹ ewé jẹ ewé lẹ́wọ̀ pé àtún gbé ewé mọ́ra wa lọ́wọ́ àtún ìjà torí ewé tí kì í ṣe oúnjẹ. gbàdó tó stage kan mo ń sí ara ni torí mo tún wò pé tí bá ti tọ̀ sára ẹ máa tún ní okun díẹ̀ wọ́n á sọ fáwọn èèyàn mi ah, ẹ máa tọ̀ sára ọbẹ̀ dàbí ó tún mú okun díẹ̀ wá o so hmm. nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ tí tó dalẹ̀ tẹ́ wọ́n sọ pé owó ti pé wọ́n á bẹ̀rẹ̀ sí ní wá káàṣì kò wá sí káàṣì wọ́n wá ń bẹ̀ pé kò sí káàṣì kóun náà pé Àbújá kò mí lọ́wọ́ anybody tó nígbà December yẹn kò sí káàṣì ibi gan ti náà káàṣì ti scarce díẹ̀díẹ̀ mo ní kó ṣàánú wa ipò owó ti wù àṣọ máa gba transfer ó náà wọ́n gba transfer wọ́n á bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n á fún náà ìdí àkọ́kọ́ kì í jẹ́ ká ṣe báyìí èyí máa pe àwọn èèyàn wa kán change owó yẹn sí dọ́là tán bá mú dọ́là wá ẹ̀yin dẹ̀ máa lọ ṣe ibi tó bá wù yín ó ti yọkọ gbà ó ipò òkè kò sí wàhálà àwọn agbájọ́là. ìbẹ́ hmm. gbọ́ wọ́n ti ń sẹ̀lẹ́ẹ̀tì irú owó táwọn fẹ́ gbà <laughs> àwọn ò gba transfer àwọn ajínigbé náà ò gba transfer ẹ sì mọ̀ wípé nàìjíríà ní cashless in everywhere kò sí káàṣì ẹni káàṣì kò sí káàṣì ó yá àwọn wá bẹ̀ wípé òkè o káwọn ṣe báyìí jẹ́ ká fún yín ní dọ́là. tó bá mú dọ́là wá Hmm. ẹ̀yin dẹ̀ máa lọ ṣe ibi tó bá wù yín ó ti yọkọ gbà ó ipò kè kò sí wàhálà wọn. Hmm. dọ́là wà ẹ̀yin dẹ̀ máa lọ ṣe ibi tó bá wù yín ó ti yọkọ gbà ó ipò kè kò sí wàhálà àwọn àgbà dọ́là pé kàn yí kàn ṣe owó tá a fẹ́ san yín o iye mílíọ̀nù ẹgbẹ̀lẹ́gbẹ̀ tó ń fẹ́ lọ́wọ́ yẹn kàn yí sí dọ́là wọn kọ dẹ kan náà kọ tó padà wá ní pé òun ò fẹ́ dọ́là mọ́ pé káàṣì yẹn gangan nìkan lọ wá ẹni tó wá fẹ́ gbowó wá ó tún wá parọ́ pé hmm. òun ti ń bọ̀ òun ti kọjá gbọ́gbọ́lájà òun ti kọjá bàjì àṣewọ́ ló ń pa. táwọn ti ń kó wa rìn bí four hours wọ́n padà wá pé àwọn yẹn pé wọn lè gbowó wá pé ilẹ̀ ti ṣú ọjọ́ ìlàjú ìbò ti tán fún wa torí lọ́jọ́ yẹn a rí bí ọ̀gá wọn ṣe react bó ṣe bó ṣe ó bínú gan lọ́jọ́ yẹn bí dàpé wọn ó fi ẹsẹ̀ gún ṣojú ẹ̀ tó ṣubú ó react ó bínú gan gidi. ó wá sọ fún wa pé ọ̀gá ti fún wọn ní ọ̀dà kọ́ọ̀rùn pa mẹ́ta pé kí n kémi kémi náwó síyàn mẹ́ta kí n náwó síyàn mẹ́ta kan pa tí n bá wá náwó síyàn mẹ́ta kan pa tá àwọn tó bá wá délé tó bá dé ìyàwó ẹnìkan béèrè pé ọkọ òun kọ ọmọ ọba ló náwó sí ọkọ ẹ̀kan lọ pa bọ́ọ̀lù yìí fẹ́ rí hmm. bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ wọn nìyẹn bí àwọn ìṣòkò nínú orí tóun ṣe nǹkan tó òun sọ pé òun ṣe pọ̀ ga òun máa pa òun pé kí n náwó kí n náwó síyàn mẹ́ta ìdẹ́ni pé òkè mo wá ní pé kó jọ mo fẹ́ bẹ̀lẹ́bẹ̀ kan kó bá mi bẹ ọ̀gá wọn pé kó jẹ́ kí gbogbo àwọn ọmọ àwọn ọmọ ẹgbẹ́ mi pátá kan délé láyọ̀ ó ṣùgbọ́n kó pa èmi nítorí tí n bá délé tí n bá kó ẹnì kankan délé àwọn fámìlì wọn wọn ń jẹ́ kí n sinmi èmi gan mi gan ní gbádùn ayé mi. Hmm. ọ̀gá wọn yẹn ah ṣe ń gbọ́ wá wojú mi wá dìde wá lọ mi ìmọ̀ bóyá ọ̀rọ̀ yẹn ni ó kó sí nínú ni o bí òun dẹ̀nà ọlọ́run lò ní mi ò mọ́ o ṣe lọ nìyẹn mo jẹ̀rọ pé máa tètè górí mi lọ ni nígbà tí mo tọrọ àyè pé mo fẹ́ lọ ṣe gáà nìkan ni wọ́n gbé àdá tó fẹ́ gé orí mi dànù ní gbogbo àwọn ọmọ ẹgbẹ́ mi dọ̀bálẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní bẹ̀ pé kó jọ kó má gé orí mi ló wá tó ń bá tó gbọ́ a tó sọ pé bóyá a fẹ́ tọ̀ àbáfẹ́ yàgbẹ́ pé òun yóò gé orí wa dànù ni ìgbè làwọn ọmọ ẹgbẹ́ ti ń tọ̀ sára ẹni tó ń tọ̀ sára tọ̀ sára ẹni tó yàgbẹ́ sára yàgbẹ́ sára ọjọ́ tí mo rẹ̀ pé ikú ti dé tán ní ọjọ́ tá a fẹ́ kó ń bẹ gangan tó yẹ pé gbogbo wa lórí àtòrí ọ̀gá wa. ṣùgbọ́n ẹgbọ́n kan tí ọmọọba Dìjombo bíi ti sọ ó ní wọ́n ní kó òun náwó sí èèyàn mẹ́ta òun gbọ́dọ̀ yọ̀ǹda èèyàn mẹ́ta nínú àwọn ọmọlẹ́yìn òun àwọn mẹ́ta làwọn fẹ́ pa ó náà wá wípé à ta ni kó òun náwó sí nínú wọn tán bá délé láwọn tó kù tí wọ́n rìlíìsì wọ́n á sọ fún ìyàwó wọn wípé ọ̀gá yín wá òun ló náwó sáwọn ọkọ yín o kí wọ́n pa wọ́n hmm ẹ̀yin wá wò wípé ọlá inú kan òun ló kó wọn yọ bẹ́ẹ̀ yẹn tí ọ̀gá wọn yẹn lò ó náà wá sọ fún wọn wípé bá mi lọ sọ fún ọ̀gá yín o ọ̀gá wọn yẹn olórí àwọn ajínigbé tó wà ńbẹ̀ yẹn jẹ̀ sí pàṣẹ fún ọmọ wọn wípé lọ pa àwọn mẹ́ta wá nínú wọn àwọn mẹ́ta ni kó o lọ pa ìyẹn wá béèrè lọ́wọ́ wọn wípé ọ̀gá wa ní ká wá pẹ̀yọ̀ mẹ́ta ṣùgbọ́n ìwọ tó jẹ́ ọ̀gá àwọn olórin ni kó o ṣùsà àwọn mẹ́ta ẹ rí i pé ọ̀rọ̀ ńlá gidi nìyẹn kó nawọ́ sí èèyàn mẹ́ta àwọn ọmọlẹ́yìn ẹ̀ tí ajínigbé fẹ́ pa ó náà wá sọ fún wọn wípé jọ̀ọ́ wàá bá mi bẹ àwọn wàá bá mi bẹ ọ̀gá yín jẹ́ kí àwọn ọmọ elégbè òun yìí jẹ́ kí gbogbo wọn kan délé láyọ̀ ṣùgbọ́n kó pa òun tóun jẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá hmm. ọ̀rọ̀ tó sọ yẹn òun ló kó wọn yọ inú kan òun ló fi jẹ́ pé gbogbo téèyàn bá wà kéèyàn máa lo inú kan inú kan yẹn òun ló kó wọn yọ ó náà wọn ò wá mọ̀ bóyá ọ̀rọ̀ tó ń sọ yẹn o ó ń torí pé ìgbà tó ń sọ ó jírí ó wojú òun ó jírí wípé ẹ kóun pa ẹ kóun fi àwọn ọmọ ẹ sílẹ̀ ó ló wá padà lọ bá ọ̀gá wọn ó ní bó ṣe fi wọ́n sílẹ̀ nìyẹn ẹ̀yin ènìyàn wa <laughs> ẹ jẹ́ kí a tẹ̀sí ẹ ká gbọ́ àlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. ọkùnrin ń gọ ọmọ bàdó náwó sí ọpẹ kan lọ pa bọ́ọ̀lù yìí fẹ́ rí bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n nìyẹn fúlàní ṣe wọ́n nínú orí tóun ò bá ṣe nǹkan tó ga òun sọ pé òun ṣe pé ọ̀gá òun máa pa òun pé kì í náwó kì í náwó sẹ́yìn hmm. ní pé ok mo wá ní pé kó jọ mo fẹ́ bẹ̀lẹ́bẹ̀ kan kó bá mi bẹ ọ̀gá wọn pé kó jẹ́ kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ mi pátá kún délé láyọ̀. Hmm ọba ló náwó sí ọpẹ kan lọ pa bọ́ọ̀lù yìí fẹ́ rí bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n nìyẹn fúlàní ṣùgbọ́n nínú orí tóun ṣe nǹkan tó ga òun sọ pé òun ṣe pé ọ̀gá òun máa pa òun pé kì í náwó kì í náwó sí yìí mẹ́ta ǹjẹ́ ni pé òkè mo wá ní pé kó jọ mo fẹ́ bẹ̀ lẹ́bẹ̀ kan kó bá mi bẹ̀ ọ̀gá wọn pé kó jẹ́ kí gbogbo àwọn ọmọ àwọn ọmọ ẹgbẹ́ mi pátá kún délé láyọ̀ pé ṣùgbọ́n kó pa èmi pé torí tí bá délé tí n gbà ẹnì kọ̀ọ̀kan délé àwọn fámìlì wọn wọn ń jẹ́ kí n sinmi èmi gan mi gan ní gbádùn hmm. ọ̀gá wọn yẹn á wà mí rí káì wá wojú mi wá dìde wá lọ mi ìmọ̀ bóyá ọ̀rọ̀ yẹn ni. ó kó sí wọn nínú. ó kó sí nínú ni o bí òǹdẹ̀ náà lọ́run lò ní mi ò mọ bó ṣe lọ nìyẹn. mo jẹ́ pé màá tètè górí mi lọ ni nígbà tí mo tọrọ àyè pé mo fẹ́ lọ ṣe gáà nìkan ni wọ́n gbé àdá tó fẹ́ gé orí mi dànù ní gbogbo àwọn ọmọ ẹgbẹ́ mi dọ̀bálẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní bẹ̀ pé kó jọ kó má gé orí mi ló wá gbé tó ń bá tó gbọ́ a tún sọ pé bóyá a fẹ́ tọ̀ àbáfẹ́ yàgbẹ́ pé òun yóò di orí wa dànù ni gbèlà àwọn ọmọ ẹgbẹ́ ti ń tọ̀ sára ẹni tó ń tọ̀ sára tọ̀ sára ẹni tó yàgbẹ́ síra yàgbẹ́ síra ọjọ́ tí mo rò pé ikú ti dé tán ní ọjọ́ tá a fẹ́ kó nǹkan gangan tó yẹ pé gbogbo wa lórí àtòrí ọ̀gá wa kò sẹ́ni tó lè dá dúró mọ́ hmm. torí omi tá a mu ní kọ̀ọ̀lá tán náà ń gbówó bọ̀ káfí ní òkun láti jáde láti bẹ̀rẹ̀ àtútù fi rìn padà kò sóúnjẹ kò sómi tó hmm. ọjọ́ tá a fẹ́ kó nǹkan gangan kò sí ẹni tí ó ní okun látòrí ọ̀gá títí dé tó kẹ́yìn nínú àpò tó lè dá dúró láàrin fifteen minutes mọ́ tábà ti rìn díẹ̀ àṣà ń bẹ ìwọ̀n abẹ́lé level kan wọn ò fẹ́ gbọ́ pé kápò níbẹ̀ pé ọ̀gá wọn ti fa wọn láṣẹṣẹ pé àwọn olè kó wa kó bẹ̀ àṣà ń bẹ àṣàtú aṣọ àwọn make statement kan pé ok ẹ máa kó wa lọ anybody nínú wa tó bá ti make attempt láti sá tóyìn níbọn hmm. torí a lè. Hmm. wọ́n á ní pọ́n máa padà lẹ́yìn wa pé ká máa lọ straight ká máa já stéètì gbàtà wa bọ́ stéètì gangan gangan gangan tá a já stéètì ìgbẹ́ mọ̀ ẹ́ pé a ti bọ́ lóòótọ́ bí àwọn arábúlé yẹn ṣe rí wa tá à ń jáde àwa tá a tì tá a dọ̀tí tá a rí tá a rí bíi kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ń ṣàn ìwọ èmi ò lágbára mú n kò rí àwọn kan tó ẹjọ́ fún wa lómi àwọn kan wá sáré fún wa lómi wọ́n fún wa lómi àṣà àti bí dáa ti ń gbèrò mi àti bọ̀ sí títí o so wọ́n ṣáà fún wa lómi a ṣáà rìn rìn rìn rìn ìgbà táwa bọ́ sítì gangan gangan gangan tájá sítì ìgbà mọ̀ ẹ́ pé àti bọ́ lóòótọ́. Hmm. so ìgbà táwa já sítì táwọn arábúlé ẹrú wa ẹ pẹ̀lẹ́ pé yan lọ́hún wọ́n ṣáà ń kí wa wọ́n kí wa mo ṣe lọ gbé báàfù ńlá wọ́n bomi sí wọ́n gba gàrí wọ́n da wọ́n gba gàrí fún wa gàrí gàrí báyìí fòbọ̀ gàrí nìyẹn o hmm. lẹ́yìn ìgbà táwọn gàrí tó ń fún wọn mọ̀ tó ń tọ́jú wa ẹ pẹ̀lẹ́ kó lè di pé àwọn tó bá wa gbówó wa wá wá bá wa gbé mọ́tò wa gbé wa kúrò níbẹ̀. tó wá pè wá ní ìsinyìí pé káwọn lọ ṣeré kúrò làbújá tí ìlú yẹn bá ní airport a lọ bọ̀ tí ó bá ní airport ọlọ́run abáṣirí wa o. Hmm. ẹ̀yin ènìyàn wa ọ̀rọ̀ lẹ gbọ́ yẹn gbogbo ìrírí eléyìí tí wọ́n rí ní. Ni àkàkà àwọn ajínigbé um hmm, nípínlẹ̀ kogi àti abuja ni wọ́n ti lọ́ọ́ kọrin o wọ́n ní fíléèjì wọ́n ní ìletò yẹn wọ́n ló súnmọ́ ìsọ́lú ní kogi state ẹ̀yin tí ẹ bá mọ bẹ̀bẹ̀ ni wọ́n gbé wọn lọ láti àbújá bí wọ́n ṣe ń lọ tí wọ́n lọ kọrin wọ́n náà wọ́n ti kọrin yẹn tán o nìkan bíi aago márùn-ún àbọ̀ àwọn wá wò wípé kogi sí abuja ò jìnnà káwọn padà ibi tí wọ́n ti ń padà ni wọ́n ti kó sọ́wọ́ wọn o hmm, ọlọ́run elédùnmọ̀rè á máa fi ààbò ẹ̀ á máa fi bò wá o nílé lóko àti lẹ́yìn odi ẹ̀rí wá rí i pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú nàìjíríà báyìí ó ti wá lágbára kò sí ètò ààbò kí là ń ṣe sí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àwọn ìjọba kí ni wọ́n ń ṣe sí i ètò ààbò bó ti wù ó kéré mọ́ kò sí kò sí ètò ààbò àwọn èèyàn ò lè jáde bó ṣe wù wọ́n ó lè rìnrìn àjò olókogo ò lè lọ sóko bí a ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn tí wọ́n lọ sóko lẹ́yìn tí wọ́n ṣe ọdún tán tí wọ́n lọ sóko ní àná yìí wọ́n ìṣá àwọn àwọn èèyàn pa lánàá ní àná tó ilẹ̀ àná tá à ń sọ yìí àná ni mo sọ o wọ́n ṣá àwọn èèyàn tó yẹ pé ẹnìkan ni wọ́n rí dùn dé hospital wọ́n sọ wípé àwọn tí wọ́n jọ lọ wọn ò rí àwọn tí wọ́n jọ lọ sóko ẹnìkan tí wọ́n gbé dé ilé ìwòsàn wọ́n ti ṣá orí ẹ̀ ṣá ọwọ́ ẹ̀ ṣá ẹsẹ̀ ẹ̀ wọ́n ní ẹnìkan tó kù tí wọ́n jọ lọ di bí a ṣe ń sọ̀rọ̀ náà àwọn ò rí ibi táwọn fẹ́ wá sí wọn ò tí ì rí fọ́nrán yẹn ni. orílẹ̀-èdè Yorùbá orílẹ̀-èdè Yorùbá Yorùbá ni mí Yorùbá ni mí àti tó lóka gọ́ọ̀mẹ̀ntì. ẹ ti rí. ẹ̀yin ah, ìyẹn wa ìgbà tó ń ṣẹlẹ̀ níyẹn o ní òde olóore náà ni wọ́n ń lọ sípò wọ́n náà wá àtijẹ àti ni wọ́n wá lọ àtijẹ àti ni wọ́n bá lọ lónìí tí wọ́n lọ sínú pápá ẹ wò ó tí wọ́n sá wọn láì ṣe pé báyà pé èèyàn lọ ń jìyà àfihàn tí wọ́n sá wọn ládàá yòó tí wọ́n lọ sóko kí lè fẹ́ ká ṣe pẹ̀lú gbogbo léè tó ń ṣẹlẹ̀ báyìí nísìnyí ẹ ẹsìn yìí ò ní sí ogun ní yorùbá ẹsìn náà lè lọ yorùbá ni wá o àwọn ẹsẹ ẹni tó lè máa pa nípa sàrà o àìsẹ ẹni tó lè máa pa nípa sàrà ẹ ti rí sẹ́run tí ń ṣẹlẹ̀ ní ilẹ̀ ọ̀dọ̀ wa yorùbá láì ṣe pé ajẹ́ bíi màálù àbí ajẹ́ bíi ẹni tó máa pa nípa sàrà yorùbá ni wá yorùbá ṣe wá yorùbá ni wá o àti. ṣe bẹ́ẹ̀ gbọ́ wọ́n ní ṣèbẹ̀rí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ ń gbọ́ ọ̀kan tí arákùnrin yẹn ń sọ. ilé ọ̀dọ̀ wa Yorùbá láì ṣe pé ajẹ́ bíi màálù àbí ajẹ́ bíi ọ̀rẹ́ tó máa pa nípa sàrà hmm. Yorùbá ni wá Yorùbá ṣe wá Yorùbá ni wá o àti gbólóhùn gàgùmẹ̀ntì ló ti ń ṣẹlẹ̀ báyìí ní sáìdì Òfìkì sáìdì Ṣakí state. Òfìkì ní Ṣakí Òfìkì ní Ṣakí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni eléyìí ti ṣẹlẹ̀ Òfìkì ní Ṣakí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ wo oríṣiríṣi àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀yin ènìyàn wa jẹ́ kí a jí lójú oorun wa ṣé bí a ṣe fẹ́ tẹ̀síwájú leléyìí kò sí ètò ààbò nínú ìlú àwọn èèyàn ò lè lọ sóko wọn ò lè lọ odò ẹni ká jòkó sínú ẹ ẹ wo ìyà tó ń jẹ àwọn ènìyàn ẹ wo bí àwọn èèyàn ṣe ń pariwo ẹ wo orú arákùnrin yìí báyìí wọ́n ṣọdún tán o kọ́ lọ mú oúnjẹ lóko ní o fúlàní bòróró àwọn lẹ́rí tí wọ́n ṣá arákùnrin yẹn wọ́n ṣá lápá wọ́n ṣá lórí wọ́n ṣá lẹ́sẹ̀ wọ́n ṣá ní gbogbo ara àwọn méjì ni wọ́n pè o tí wọ́n lọ sóko o ẹnìkan ni wọ́n rí yẹn wọ́n ní ẹnìkan tó kọ àwọn òríbi wá sí ẹgbọ́n lẹ́nu wọn. lórí pé àtijọ́ àti mú ẹnì kejì àti ìrẹ́ nìyẹn báyìí nísìnyí wọ́n sọnù ní ònù ní báwo àti ìdótò báyìí nísìnyí kí lè ṣe báyìí sìn ẹ wá lùkùn òní ẹ dẹ́kun abẹ wá o yóò wá o àti gbólógbà gọọmenti ẹ jọ gbogbo ẹ̀yin dẹ́kun àní gòkè òkè bá dẹjọ mo Yorùbá iṣẹ́ ta ní ká máa ṣe náà là ń ṣe yìí o iṣẹ́ ta ní ká máa ṣe là ń ṣe yìí o lẹ́yìn ìgbà wá lókun báyìí o a ti ń sọ fún yín ó dàbí rí bí àwàdà pé báyà pé àbẹ dìde ẹ bá ṣe ẹ bá ṣe ẹ lá ń bẹ̀rù ìrẹ̀rù wo láàbàdí sí a lè gbẹ̀dúmọ́ tó bá dogun kó dogun o tó bá dogun kó dogun kí ọba ní ọmọ àárín ìbò òòṣà kóhun ní ọmọ àárín pínlẹ̀ ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá hmm. kí ìjọba máa ṣẹlẹ̀ o ó ti ṣẹlẹ̀ gan ni kí ní kó ṣe ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ sọ́mọ́nàmà ogun ti lápá yìí kí ìjọba kí ìjọba ṣẹlẹ̀ o ó ti ṣẹlẹ̀ gan ni kí ní kó ṣe ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ sọ́mọ́nàmà ogun ti lápá yìí kéèyàn máa wá àtijọ́ àti mú kó má jẹ́ ìlà fún yẹn ilẹ̀ Yorùbá ìnira pà fún ilẹ̀ Yorùbá pátápátá yòó ẹ dákun ẹ bá a ṣiṣẹ́ lórí ẹ ẹ dákun. ẹgbọ́n kan tí wọ́n sọ wọ́n ní ilẹ̀ Yorùbá wọ́n ní ìnira wà fún àwọn ènìyàn lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ṣé ẹni tó wà lórí ibùsùn ibà ṣé ìnira ò sí fún wọn ẹ wo bí wọ́n ṣe ṣá èèyàn lórí kò tẹ̀ sí ara wọn ò lè ẹni tó wà lórí ibùsùn kò tẹ̀ lè jòkó àtẹsẹ̀ ni o àtọwọ́ ni o àtorí ni o gbogbo ẹ̀ ni wọ́n ṣá lẹ́yìn ní bá ṣe tán yìí ẹ wo àwọn dijombo beat náà ẹ wo ìrírí wọn ẹ wo nǹkan tí wọ́n sọ pẹ̀lú nǹkan tó ju àwọn rí ní ọ̀dọ̀ àwọn ajínigbé ó wípé hmm, ọlọ́run òun ló kọ̀ òun ló dáàbò ẹ̀bùn wọn wípé wọn ò ní pa wọ́n pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ní àkàkà wọn ọlọ́run sì bá wọn ṣe gbogbo àwọn tatí yẹn ni wọ́n fi sílẹ̀ pẹ̀lú ìyà tí wọ́n jẹ yẹn bàbá mi ifá tó ní ẹ káàbọ̀ sórí ètò wa bàbá wa gbogbo ẹ̀ ń tẹ́ wa bí pẹ̀lú àgbòyìn pátápátá ni a kí wípé ẹ káàbọ̀ sórí ètò wa ṣe bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn ṣé bí a ṣe fẹ́ máa tẹ̀síwájú leléyìí nǹkan ò lọ déédéé kò sóúnjẹ nínú kò ti ṣètò ààbò kí wá ní ìgbésẹ̀ wa kí wá ní nǹkan táwọn adarí wa kí ni wọ́n ń ṣe kí ni àwọn olóṣèlú wa kí ni wọ́n ń ṣe ṣùgbọ́n rí pé wọ́n ò ṣe wọn ò tẹ̀ dá sí wípé báwo kí nìkan tí wọ́n fẹ́ ṣe sí ọ̀rọ̀ ètò ààbò yìí o hmm. owó ọdún owó ọdún àláwáǹsì òun ni wọ́n ń pín láàrin ara wọn àláwáǹsì owó ọdún òun ni wọ́n ń pín fúnra wọn wọn ò tẹ èrò sí ọ̀rọ̀ ètò ààbò tó sí nínú ìlú àwọn èèyàn tí wọ́n ń pa àwa mẹ̀kúnnù la dẹ̀ ń jẹ ìyà gbogbo kan tó ń ṣẹlẹ̀ yìí àwa mẹ̀kúnnù la forí ń fa ṣùgbọ́n kankan tí àwọn tí wọ́n gbà sílẹ̀ nísìnyí àwọn mẹ́tàlá yẹn àwọn dìjọ́ńbó beat yẹn wọ́n ní òde táwọn bá fẹ́ máa lọ báyìí ìlú yẹn tí airport ò bá ti sí ń bẹ̀ kí àwọn gun bàálù lọ́bẹ̀ wọ́n ní àwọn ò lọ ẹ jọ̀ọ́ ìbẹ́ni tó bá rí owó jẹun ló fẹ́ gun bàálù ṣé àwọn èèyàn tó ọ̀tẹ̀ tí ìrówó jẹun ṣé gbogbo wa la fẹ́ wọ aeroplane kiri ni wípé nàìjíríà sí nàìjíríà ò bóyá látàbújá sẹ́kọ̀ wà gbé aeroplane àbí àkúrẹ́ sí èkó àbí adó àbí ìbàdàn ṣé gbogbo èèyàn ló máa wá ní owó tá a fi máa gun pléènì kiri nǹkan tí arákùnrin yẹn sọ tán nísìnyẹn wípé òde orin tó bá máa pe àwọn sí báyìí tí ò bá ti lè sí wípé airport wà nínú ìlú yẹn pẹ̀lú ìyà táwọn jẹ lọ́dọ̀ àwọn ajínigbé wọn náà wọn ò lọ. Hmm orí ló kó wọn yọ orí ló kó wọn yọ àwọn olóyè kó máa pè ní orí yọmí orí ló kó wọn yọ wọ́n mu ìtọ̀ wọ́n jẹ ewé wọ́n ní àwọn tí ń pín ewé jẹ lọ́wọ́ ara wọn ní àwọn tí ń jà sí ewé fún odidi ọjọ́ táwọn lò lákàkà àwọn ajínigbé wọ́n ní ewé làwọn ń jẹ kì í ṣe wípé Sahara Desert ni wọ́n ń lọ o kì í ṣe pé wọ́n ń fẹsẹ̀ rìn lọ ìlú òyìnbó tí wọ́n ń gba Sahara Desert jáde o kọ́ má bàa sọ wípé òun ni wọn ò fi rómi mu àbí tó fi jẹ́ wípé ewé ni wọ́n ti ń pín jẹ àbí ìtọ̀ ara wọn ni wọ́n ń mu ajínigbé gbé wọn ní ilẹ̀ Yorùbá ní Nàìjíríà wọ́n gbé wọn orí ló kó wọn yọ ẹ àlàyé tárákùnrin yẹn ṣe òun ọ̀gá o kóun tọ́ka sí àwọn mẹ́ta nínú àwọn mẹ́tàlá tó wà lẹ́yìn òun táwọn fẹ́ pa kóun tọ́ka sí èèyàn mẹ́ta èèyàn mẹ́ta làwọn fẹ́ pa òun wá sọ wípé à ẹ fi àwọn ọmọlẹ́yìn mi sílẹ̀ ẹ jọ ẹ jẹ́ kí wọ́n délé láyọ̀ ṣùgbọ́n ẹ pa èmi tí mo jẹ́ ọ̀gá wọn ó ní wọ́n wá jí orí bóyá ọ̀rọ̀ tó ń sọ yẹn ló wá kó sí wọn nínú o tó fi fi àwọn sílẹ̀ ó lóun ò mọ̀ ọ̀la inú kan òun ló kó wọn yọ bẹ́ẹ̀ bàbá mi mo kí yín bàbá mi àrólé tẹ̀ǹtẹ̀ a kú àlàjá ọdún ẹ̀mí wa ṣọ̀pọ̀ ọdún láyé wa ò ní dààmú o orílẹ̀-èdè yorùbá ó máa wá sí ìmúṣẹ láṣẹ ìdùmọ̀rè ẹ ṣeun gan ni bàbá mi a kú iṣẹ́ takuntakun elédùmọ̀rè á dì wá mú a ò ní dààmú o. ẹ ti gbọ́ ẹgbọ́n kan tí arákùnrin yìí náà sọ tán wọ́n ní. a sì ń sọ fún yín ó dàbí rí bí àwàdà pé báyà pé àbẹ́ dìde hmm. ẹ bá ṣe ẹ bá ṣe ẹ lá ń bẹ̀rù ìrẹ̀rù wúlá àwàdí sí i a lè gbẹ̀rù mọ́tò bá dogun kó dogun o. tẹ́ ẹ gbọ́. tó bá dogun kó dogun kí ọba ní ọmọ rí ìbúwò ṣàkóhùn ní ọmọ rí pé nǹkan ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá. kí ṣẹlẹ̀ o ó ti ṣẹlẹ̀ gan ni kí ni bó ṣe ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ tó kọ́ ma. ẹ̀rẹ́ èèyàn ṣe wo. kéèyàn máa wá àtijọ́ àti imú kó wá jẹ́ ìlà yẹn ilẹ̀ Yorùbá ìnira pọ̀ Yorùbá bá tábàyò ẹ dákun ẹ bá lórí ẹ ẹ dákun ilẹ̀ Yorùbá la àti Yorùbá ni mí Yorùbá ni ìran mi Yorùbá ni mí àtèmi àti gbogbo ìran mi pátápátá Yorùbá ni wá ṣé irú ìyà tó wá ń jẹ wá èso bójúmu ìyà ń jẹ ọmọ Yorùbá ní ilẹ̀ Yorùbá ẹ wo ìnira táwọn èèyàn wà kó tó bẹ̀rẹ̀ ọdún o àti lẹ́yìn ọdún wọ́n ti bẹ̀rẹ̀ ọṣẹ́ wọn wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn wọ́n bẹ̀rẹ̀ sí ti ń pa àwọn ènìyàn òfìkí ní Ṣakí nípínlẹ̀ Ọ̀yọ́ ibẹ̀ nìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ lánàá ibẹ̀ nìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ẹ gbọ́ tó sọ wípé àwọn méjì ni o ẹnìkan làwọn rí ẹ gbọ́ ni àná rí ẹka ti wá ṣe ètò ìgbọ́ ẹ bá gbọ́ nínú fọ́nrán yẹn wọ́n ní èní àná ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ṣùgbọ́n àwa wá fi ṣètò lẹ́ni ṣé bí a ṣe fẹ́ máa lọ leléyìí ni ẹ wo ẹ wòrán. àti ìmúlọ́kọ̀ àgùnmẹ̀tì ló ti ń ṣẹlẹ̀ báyìí ní sáìdì òfìkì sáìdì Ṣakí nǹkan ti wá báyìí lórí pé àtijọ́ àti mú ẹnì kejì rà àti ìrí ẹnì yẹn báyìí nísìnyí wọ́n sọnù ní ìbónú ní báwo àti ìdó tó ń báyìí nísìnyí báyìí nísìnyí kí lọ́ka ṣe báyìí nísìnyí ẹ lùkùn ò ní ṣẹlẹ̀ ẹ dàkún abẹ́wá ojú ò àti gbólógbà nínú ti ẹ jọ gbogbo ẹyin dẹ́kun àti gòkè òkè pátá lẹ́jọ́ mo Yorùbá iṣẹ́ ta ní ká máa ṣe ní bẹ́ẹ̀ sì gbà wá lókun láyò a sì ń sọ fún yín ó dàbí rí bí àwàdà pé báyà pé a bẹ́ẹ̀ dìde hmm. ẹ bá ṣe ẹ bá ṣe ẹ náà ń bẹ̀rù ìrẹ̀rù wo láwà nísìnyí a lè bẹ̀rù mọ́tò bá dogun kó dogun o tó bá dogun kó dogun kí bàbá náà máa rí ìbúwò ṣàkóhùn náà máa rí pé nǹkan ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá ìjà hmm. ṣẹlẹ̀ o ó ti ṣẹlẹ̀ gan ni kí ni ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ lọ́mọdé kéèyàn máa wá àtijọ́ àti mú kó máa jẹ́ ìnira fún yẹn ilẹ̀ yorùbá ìnira wà fún ilẹ̀ yorùbá pátápátá yòó. nílẹ̀ yorùbá ìnira wà ṣé ń gbọ́ nǹkan tí wọ́n ń sọ ṣé ìnira ò wá sí báyìí ni. báwo lèèyàn á ṣe sọ wípé òkè o o iṣẹ́ ìjọba àwọn tí wọ́n iṣẹ́ ìjọba gan wọn ò sanwó fún wọn àwọn tí wọ́n ti ní oko tí wọ́n ń lọ tó yẹ pé oko yìí náà ni wọ́n fi ń gbọ́ bùkátà wọ́n wá dẹni tó ń lọ sóko tó jẹ́ wípé ààbò ara ni wọ́n ń gbé wá sílé. Si ẹ tó bá tiẹ̀ gbàbọ̀ ara wa nìyẹn àkàìmọye àwọn tí wọ́n pa sínú oko ṣé ń gbọ́ lẹ́nu wọn bẹ́ẹ̀ rí pé àwọn méjì ni wọ́n jọ lọ sóko ẹnìkan làwọn rí gbé dé hospital báyìí ẹnìkan tó kù wọ́n láwọn ò tẹ̀ wọn tó fẹ́ wá sí wọn ò tẹ̀ fojú gan ní ẹ̀ wọn ò tẹ̀ rí bóyá ajínigbé ti gbé e lọ bóyá ó sì ti pátọ́ ti jù dànù àwọn ò tiẹ̀ mọ̀ bá ṣùgbọ́n ẹnìkan táwọn rí làwọn ló wà lọ́dọ̀ àwọn yìí ó dàbí sọ fún wa wípé ẹ̀yin tí ẹ ń dìbò tẹ́ ẹ sọ wípé wọ́n nàìjíríà wọ́n nàìjíríà ṣé ó ti ń ṣẹlẹ̀ sójú gbogbo yín báyìí ojú everybody ti ń já ṣé ojú everybody ti ń já wípé wọ́n nàìjíríà wọ́n nàìjíríà kò sí ètò ààbò ètò ààbò mẹ́hẹ kò sí nǹkan kan kílódé mọ̀rẹ̀ kó ṣàánú fún wa ni ṣé bí a ṣe fẹ́ tẹ̀síwájú leléyìí bí a ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀sẹ̀ tó ń bọ̀ àwọn ọmọ wọn máa wọ ilé ìwé wọn á wọlé kì í ṣe pé kì í ṣe gbogbo ọmọ lálọ wọlé pẹ̀lú owó eléyìí tí ìjọba tán fi kún owó ilé ìwé kí ni àwọn òbí ń tà iṣẹ́ wo làwọn òbí ń ṣe ṣé ìjọba san owó oṣù fáwọn òbí tí wọ́n á fi sanwó ilé ìwé ọmọ ẹ sì wo iye owó tí ìjọba fi kún owó ilé ìwé ṣé ìrọ̀rùn wo ló wá wà fún wa bàbá mi adésùlóyè ọláyẹmí ilésànmi ẹ káàbọ̀ sórí ètò wa bàbá mi michael káyọ̀dé fábánwò mo kí yín o ẹ káàbọ̀ sórí ètò wa a kú àlàjá ọdún a kú ọdún tuntun o ẹ̀mí wa ṣe ọ̀pọ̀ ọdún láyé o ẹ ṣeun gan ni ẹ káàbọ̀ sí orí ètò wa gbogbo ẹ̀yin tẹ́ ṣe darapọ̀ mọ́ pátápátá ni a kí ẹ̀yin tí ẹ ṣe darapọ̀ mọ́ wa nínú ọdún tuntun yìí ní orí ìkànnì wa níbí ní orí Facebook àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ní orí YouTube wa Àṣàkẹ́ TV show gbogbo yín pátá ni a kí wípé ọlọ́run ọlọ́jọ́ òní ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ ọdún tuntun òun náà làálàájá láyọ̀ àti àlàáfíà a ò ní wá ẹnìkọ̀ọ̀kan wa tí o àbọ̀ ọlọ́run tó dájú á wà lórí ayé wa iṣẹ́ wa ò ní dìṣẹ́ mọ́ wa lọ́wọ́ o a ò ní dààmú o ilé àti ọ̀nà wa ò ní bàjẹ́ o ẹ ṣeun gan ni ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ tí àwọn bàbá wọ̀nyẹn sọ wípé ogun ti wà wàhálà ti wà wàhálà ti wà lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ ẹni tó bá ní kò sí wàhálà ṣé àwọn tí wọ́n wà ní agbègbè yìí báyìí ṣé wọ́n tọ́ ẹni tó ti lè lọ sóko mọ́ wọn ò lè lọ àwọn tí wọ́n jẹ́ olórin tí wọ́n kó tó orí kó mi yọ orí kó mi yọ orí yọ mí ló yẹ kó máa jẹ́ orí yọ wọ́n gidi bí wọ́n ṣe kó wọn pẹ̀lú gbogbo ìyà wọ́n tẹ̀ jìyà àkàìmọye àwọn tó jìyà bẹ́ẹ̀ tí wọ́n gbó owó lọ ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ mílíọ̀nù tó yẹ pé wọ́n ti pa wọ́n ni ṣùgbọ́n ti àwọn dìjọ́ńbó bíi tìyí ọlọ́run bá wọn ṣe bí pẹ̀lú gbogbo àlàyé tí wọ́n ṣe kọjá àwọn pín ewé jẹ àwọn tọ́ àwọn mú àwọn ṣe gbogbo ẹ̀ ọlọ́run sì bá wọn ṣe náà tó jẹ́ wípé wọ́n sì fi ẹsẹ̀ wọn padà bó tẹ̀ jẹ́ wípé wọ́n sọ wípé ìṣẹ́jú ìṣẹ́jú làwọn ń ṣubú kò sí okun fún àwọn mọ́ nígbà táwọn ń padà torí pé inú igbó kìjikìji ni wọ́n ní wọ́n ru àwọn lọ wọ́n ní inú gbó yẹn wọ́n ní kò sí ẹ̀dá alàyè tó lè rí àfi tí wọ́n bá mú ẹ wọ́n ní tí ì ṣe pé wọ́n mú ẹ lọ́bẹ̀ wípé ibi ni a wà o wọ́n tẹ̀lé ẹ débẹ̀ wọ́n júwe ibẹ̀ fún ẹ wọ́n líìdì ẹ lọ́bẹ̀ wọ́n ní kò sí ẹ̀dá alàyè kan tó lè lọ síbẹ̀ yẹn nínú igbó kìjikìji táwọn fi ẹsẹ̀ rìn ní ọ̀nà ìsọ́lú lọ́hùn ìsọ́lú mọ́pọ́ ìsọ́lú mọ̀pùtù ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ọmọ Kogi State ní ìpínlẹ̀ Kaba ẹ̀ ní Kaba side lọ́hùn-ún níbi tí ilẹ̀ Yorùbá wà ní gbogbo àwọn Kogi yẹn ibẹ̀ ni àwọn ajínigbé yẹn ti gbé àwọn Dijombo beat ọmọ Yorùbá ọmọ ọba Dijombo beat tó ń kọrin l'Àbújá tí wọ́n pè séré ní Kogi tó lọ pẹ̀lú àwọn ọmọ ẹlẹ́yìn ẹ̀ ten ten million lọ ní kí adadorí wọn sọ káwọn tó wá bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ sí seven seven million ẹnì kọ̀ọ̀kan pẹ̀lú ìyà táwọn jẹ lọ́dọ̀ wọn àní ọlọ́run ló kó wọn yọ sẹ́ mélòó mélòó bẹ́ẹ̀ arákùnrin tí wọ́n pa ní ìsẹ́yìn lọ́dún kọjá ńkọ́ pẹ̀lú forty million tí wọ́n gbé lọ ṣèbí wọ́n padà kú náà ni wọn ò délé ṣùgbọ́n àwọn eléyìí pẹ̀lú ìyà tí wọ́n tẹ̀ jẹ yẹn ẹ̀ wọn lọ́run ṣe wà ní orí yọmí ló yẹ kán lọ máa jẹ́ pẹ̀lú gbogbo ara wọn tó bàjẹ́ ṣùgbọ́n wọ́n ṣàṣì ẹ̀mí ṣì wà ojú wọn rí ọdún tuntun ṣùgbọ́n ní ilẹ̀ yorùbá ní nàìjíríà ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ṣe àwọn adarí wa àwọn olóṣèlú ṣé wọ́n wá sọ wípé àwọn ò rí gbogbo òṣèlẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí ẹ wo iye àwọn tí wọ́n pa ní Plateau náà lọ́jọ́ ọdún ẹ wo bó ṣe ń ṣẹlẹ̀ lójoojúmọ́ ọ̀hún tó kọjá o àti wọnú ọdún tuntun wọ́n ti kọ̀ǹtínú ìṣẹ̀lẹ̀ yẹn náà ti ń ṣẹlẹ̀ lójoojúmọ́ lọ bẹ́ẹ̀ kò fi ìgbà kan dínkù o kò fi ìgbà kan dínkù la ń sọ fún wa wípé àwa ìran yorùbá bàbá mi akórèdé ọládépọ̀ ẹ káàbọ̀ sórí ètò wa gbogbo yín pátá ni a kí o ọlọ́run ọlọ́jọ́ òní á ràn wá lọ́wọ́ a ò ní dààmú ìdí tí a fi ń sọ nìyẹn wípé tó nàìjíríà yìí àti gbé papọ̀ wa àti ibo àti fúlàní àti yorùbá àní kí wọ́n ṣàfihàn oníkálukú sílẹ̀ sẹ́ẹ̀ kóníkálukú máa bá ti tiẹ̀ lọ àwọn biafra ti fẹ́ lọ láti ẹ̀yọ ọjọ́ yìí ti ń pariwo sẹ́ẹ̀ wípé àwọn ò kì í ṣe nàìjíríà torí pé ṣé ìlú tí èèyàn sọ wípé òun jẹ́ tó wà tó ò ní ìfọ̀kànbalẹ̀ tó ò lè ṣe bó ṣe wù ẹ́ àwọn kan sì kúrò lórí ilẹ̀ títí wọn wọ́n wá ń jẹ gàba lé àwọn kan lórí ìjọba ò rí ìkọ̀kan ṣe sí wọn ń ṣe nǹkan tó wù wọ́n lọ lójoojúmọ́ ojoojúmọ́ ayé yìí báyìí oríṣiríṣi oríṣiríṣi fídíò ni kí ló dé kí ló dé ìjọ ògàn wa ni fọkànbalẹ̀ fẹ́ wà ọjọ́ ògàn wa ni ìlú yẹn fẹ́ wá dá ọjọ́ wo ni mẹ̀kúnnù fẹ́ wá gbé ìgbé ayé ìfọkànbalẹ̀ bẹ́ẹ̀ ni bàbá mi wọ́n ní Tinubu twenty twenty four budget how much is he spending on kinetic security technology to enhance security tinubu has no new ideas of, uh, on security <laughs> bàbá mi bẹ́ẹ̀ ni kò sí wọn bó ṣe wà yẹn bó ṣe fẹ́ máa bá a lọ nìyẹn kò sí ẹ ní àìdíà kankan bí nǹkan tá a fi ń pariwo náà nìyẹn àní kí wọ́n jẹ́ kólúkálukú máa lọ wọn ni wọn ṣe regional government ẹ kí ló ti wá kù wọn ṣe regional government wọn sì jẹ́ kí ẹni tó fẹ́ lọ kó lọ ṣé bá a ṣe fẹ́ wá wà nìyẹn ọdún tuntun àti ti wà yìí o ọdún tuntun fídíò ilé ìtẹ́rí nísìnyí ọdún tuntun kan tí wọ́n fi bẹ̀rẹ̀ ọdún tuntun nìyẹn o ẹ wo play two ẹ wò kan tó ń ṣe fún wọn náà níbẹ̀ yẹn bó ṣe pa wọ́n nípa ìyà ojúmọ́ kan báyẹn ò lè rí ìròyìn kan kó má sọ wípé àwọn Boko Haram o àwọn bandit o kidnappers o bá a ṣe bá a bá bá bá wọ́n ní Tinubu has no new ideas on security bẹ́ẹ̀ ni bàbá mi ẹ̀ parọ́ kò sí nǹkan kan kò tẹ̀ sí àlà kò sí ètò kankan lẹ̀ kò sí nǹkan kan kọ́ ṣáà máa lọ kọ́ máa bọ̀ kọ́ máa lọ kọ́ máa bọ̀ wọ́n ti kúrò ní <laughs> wọ́n ti kúrò ní bọ́tílọ́ọ̀nù àbí bátílọ́ọ̀nù wọ́n sọ pé wọ́n lọ wọ́n lọ ṣọdún nílé <laughs> kọ́nà kó ṣàánú fún yàn wọ́n lọ ṣọdún ṣẹ́yìn ò rí bí wọ́n ṣe tò tẹ̀lé wọn pẹ̀lú ọdún tí wọ́n lọ ṣe ni báwo yàn ṣe ń pariwo lé wọn lórí ebi ń pa wá o láì dèmi gbàtà kéré o tèmi gbọ́njú mọ́ra mi o ti gómìnà gómìnà bá ń bọ̀ gan wà á máa rí táwọn ará ìlú wọn á tò báyìí sí gbogbo ẹsẹ̀ títì ní tí wọ́n á máa jíwọ́ fún wọn tí wọ́n á máa yìn wọ́n tí wọ́n á máa kì wọ́n ní mẹ́wàá mẹ́wàá tí wọ́n á máa èèlì wọn gómìnà ló ń kọjá yẹn tínú àwọn èèyàn á máa dùn hmm, ẹ wò ilé tí bàbá lọ lé ní ọ̀sẹ̀ tó kọjá ebi ń pa wá o ebi ń pa wá o ariwo ebi ń pa wá ni wọ́n ń kélé bàbá lórí ṣáyé nìyẹn ebi ń pa wá ṣé àwọn ológun yìí làwọn fẹ́ jẹ nígbà tí wọ́n kó àwọn bàtálíọ̀n ológun sẹ́yìn inú ìlú ò da <laughs> àwọn àwọn security àwọn army tó yẹ kó máa ṣọ́ ará ìlú òun lódìde òun lẹ́nìkan tò sẹ́yìn torí pé wọ́n ń lọ sílé ṣé wọ́n ní bí ìwọ bá ṣe rere ara ara kì í ó àyà ọ̀bí ṣé tí wọ́n bá ṣe dáadáa ṣé wọ́n á máa kó ọmọ ogun rìn kiri ó ti di ààrẹ orílẹ̀-èdè mélòó ló ń kọjá lọ ló ń kó ọmọ ogun sẹ́yìn ẹ wo France òun àti àwọn ará ìlú ẹ̀ wọ́n jọ máa ń du bọ́ọ̀sì wọ̀ ni president France àbí ti Germany wọ́n jọ máa ń ra nǹkan kiri inú supamákẹ́ẹ̀tì ni kò sí wípé bóyá ẹ̀ wọ́n máa wá gbé kinní tẹ̀lé ẹ lẹ́yìn fúnra wọn ni wọ́n á gbé báskẹ́ẹ̀tì wọn tí wọ́n á ra nǹkan tí wọ́n fẹ́ràn tí wọ́n á jáde ṣùgbọ́n ẹ wojọ́ tí bàbá náà ń lọ sílé lọ́sẹ̀ tó kọjá kẹ́ ẹ wo iye mọ́tò tó tò tẹ̀lé wọn ẹ wo àwọn ọmọ ogun tó tò tẹ̀lé wọn àwọn ọmọ ogun tó yẹ kí wọ́n pín sí street by street kán máa ṣọ́ ará ìlú kò sí ètò ààbò wọ́n ń wọlé wọ́n ń pa àwọn ènìyàn wọ́n ń wọlé wọ́n ń gbé aláboyún lẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ̀ wọ́n gbé aláboyún lọ lọ́sẹ̀ tó kọjá yìí náà ni nípínlẹ̀ Ogun State àwọn nìkan wá dákó àmì sẹ́yìn wọ́n dákó gbogbo ẹ̀ sẹ́yìn pé àwọn wá sí Èkó torí pé wọ́n fẹ́ wá ṣọdún Èkó ẹ wo ẹ̀ńgọ́ ẹ tẹ́ ẹ wo agbègbè yẹn ẹ wo bí ilẹ̀ ṣe rí ẹ wo street tí wọ́n gbà kọjá ìdọ̀tí rẹ̀ lẹ́fíwìẹ̀ kò sí kankan tí wọ́n ṣe wọ́n ti padà sí Àbújá báyìí o ó parí nìyẹn ẹ̀ẹ̀kan lọ́dún ni ó ti di bíi <laughs> bíi ó ti di thirty àbí thirty one December kan tó ti lọlé wa náà lọ ṣọdún ló bá tán ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ leléyìí wọ́n ṣe fẹ́ tẹ̀síwájú leléyìí òun la fi ń sọ lọ́jọ́ kìíní àná Yorùbá ló kàn ẹ lọ fọkàn balẹ̀ wọ́n ní kẹ́ lọ fọkàn balẹ̀ àní kọ́ lọ fọkàn balẹ̀ sẹ́ wọ́n ní kọ́ lọ fọkàn balẹ̀ o pé gbogbo ẹ̀ á tó dáa ṣé ẹ lọ fọkàn balẹ̀ ẹ wá ní àwọn èèyàn fẹ́ wá jẹ ẹ lọ fọkàn balẹ̀ ẹ jẹ́ gẹ́gẹ́ ebi àbí àwọn ajínigbé tí wọ́n ń jí àwọn èèyàn gbé tí wọ́n ń pa àwọn èèyàn lójoojúmọ́ ojoojúmọ́ báyìí ni ìṣẹ̀lẹ̀ wọ̀nyí ń ṣẹlẹ̀ kí wá ni ètò eléyìí tí wọ́n ń ṣe kí ni nǹkan tí ìgbésẹ̀ tí wọ́n ń gbé lórí àwọn ajínigbé tó ń jí àwọn èèyàn gbé lójoojúmọ́ yìí wọn ò rí nǹkan kan sọ sí o wọ́n ní kó máa pa wọ́n lọ bẹ́ẹ̀ wọ́n ní <laughs> wọ́n ní ó nọ́mà kò sí nǹkan tó fẹ́ ṣe sí i bó ṣe fẹ́ kọ̀ǹtínú nìyẹn àwọn tó yẹ kí wọ́n kó lọ sí igbó Sambisa àwọn rèé wọ́n kó wọn sẹ́yìn ẹ̀wọ̀nú ìlú <laughs> ẹ̀wọ̀nú ìlú ẹ̀wọ̀lẹ̀ ẹ̀wọ̀ ìgboro Èkó bó ṣe ẹ̀wọ̀ ẹ̀wọ̀ kan ẹ̀wọ̀ bí tí pírẹ́sidẹ́ǹtì gbà kọjá ẹ wòran ẹ wòran táyé leléyìí ọwọ́ àtò sójà sẹ́yìn wọ́n tò wọ́n. so àwọn ilé ìbáyìí wọn ò lè rí wọn kó lọ sí igbó Sambisa. Hè? ebi ń pa wá o lẹ máa gbọ́. wọnú ìlú bó ṣe rí ṣé ẹ gbọ́. bẹ́ẹ̀ gbọ́ <laughs> oríṣiríṣi ebi ń pa wá o ebi ń para ìlú o ẹ rí ẹ rí wọn ẹ wòran. ẹ rí ẹbẹ rí kan tí wọ́n ń ṣe ń tiwọn nǹkan tí wọ́n ń ṣe nìyẹn nǹkan fi ń para ìlú òun ni wọ́n fi wẹ́kọ̀mù ààrẹ ní àdúgbò ẹ̀ ní ibi tó náà ti lọ ṣọdún ebi ń pa wá ni wọ́n fi wẹ́kọ̀mù wọn ẹ gbọ́ nǹkan tí arákùnrin kan tó wà ń bọ́ ní bíi pé wọ́n ti mọ nǹkan tí àwọn èèyàn fẹ́ ṣe ni wọ́n torí kó àwọn ológun ni wọ́n torí kó wọn sẹ́yìn wípé ṣé Èkó jẹ́ igbó Sambisa ṣé Èkó bọ́tí lọ́nà àbíbo níbẹ̀ tí wọ́n wá yìí ó jẹ́ gẹ́gẹ́ ibi tí àwọn Boko Haram tí wọ́n wà tí wọn ò lè kó àwọn tí wọ́n kó sẹ́yìn kí wọ́n kó wọn lọ síbẹ̀ wọn ò rí wọn kó lọ síbẹ̀ o wọ́n kó wọn sẹ́yìn ń bọ̀ ní ìgboro Èkó ìgboro Èkó ni wọ́n ní káwọn àmì máa ṣọ́ síbẹ̀ rí àwọn ará ìlú a ti sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ wọ́n ní awífúnni kó tó dání ní àgbà ìjàkadì wípé àwọn tí ẹ ń tẹ̀lé lẹ́yìn tẹ́ ẹ kó ìgbálẹ̀ tẹ yọ báyìí wípé yorùbá ló kàn yorùbá ló lè ṣe igbá àwo àti sọ tẹ́lẹ̀ wípé àwọn eléyìí wọn ò rí ti mẹ̀kúnnù ro kí ni wọ́n ti wá ṣe látọ̀dún kọjá tó ti wà ń bẹ̀ báyìí kí lẹ rí tó ti change ìgbà búbù náà ó ní change change change APC change APC gbogbo ẹ̀ kí ni nǹkan tó ti wá change strategy wo lẹ rí tí wọ́n gbé kalẹ̀ tó tó yàtọ̀ sí ètí búbu ṣe wọ́n sọ náà ńgbà tán débẹ̀ wọ́n níbi tí búbu ti parí iṣẹ́ ìbọ̀nà ti fẹ́ bẹ̀rẹ̀ ṣé wọ́n ọ̀dẹ̀ wá bẹ̀rẹ̀ ńbẹ̀ wọ́n continue ni continuation ni wọ́n tẹ̀síwájú ó ń continue lọ ni ẹ rí i pé the rate tí gbogbo nǹkan fi ṣẹlẹ̀ nígbà tí Tinubu ẹgbà tí búbu ó ti dọ́bù ní báyìí ó dọ́bù wọ́n dọ́bù ẹ̀ oúnjẹ ó dọ́bù owó epo gbogbo ẹ̀ dọ́bù dọ́bù ni ojoojúmọ́ ajínigbé wọn ọ̀tẹ̀ wá ń wo wọn ọ̀tẹ̀ wojú ṣe mọ́ báyìí wọn ò wọlẹ̀ mọ́ pé kinní kan fẹ́ ṣẹlẹ̀ wẹ́ẹ́ ní wi ẹ̀ ni tó bá ti rí ẹ wọ́n gbé ẹ nìyẹn báwo la ṣe fẹ́ bọ́ ní gbogbo àwọn kan. <laughs> bàbá mi fábà wo wọ́n ní why was he going through the market You could have landed in his backyard with a helicopter ah wọ́n fẹ́ wọ́n fẹ́ gbé sìnrín ni. <laughs> wọ́n fẹ́ kí wọ́n tán piam piam ṣe àgbẹ̀ tó yẹ pé inú ẹlikọ́pítà wọn wọn ò ní kẹ́ríkìkì piam piam yẹn òun gangan nìkan tí òun ní ọbẹ̀ òun ní iyì tó wà ń bẹ̀ fún wọn tó torí du ipò ààrẹ kọ́ ṣáà máa tò tẹ̀lé wọn piam piam piam piam piam piam yẹn gangan ló wú wọn lórí ń bẹ̀ bàbá mi Michael Fábánwò. <laughs> ẹ rí adúrú báwo ni ẹlikọ́pítà tó bá gbé ẹlikọ́pítà báwo ni gbogbo àwọn ọmọ ogun nàìjíríà yẹn ṣe fẹ́ máa bọ́ọ̀lẹ̀ tí wọ́n máa sá tí wọ́n máa forí gbára wọn báwo nìyẹn ṣe fẹ́ ṣẹlẹ̀ bọ́n ṣe ń sáyẹn gangan ni wọ́n máa sá kọ́ máa gbárí kí àmì gbárí mọ́ sójà kí sójà gbárí mọ́ ọlọ́pàá kọ́lọ́gbàá kọ́ gbárí mọ́ road safety kí road safety gbárí mọ́ civil defence gbogbo ẹ̀ ààrẹ ló ń kọjá ìyẹn ni tó bá ti lè lọ gbé helicopter àbí tí wọ́n gbé aeroplane gan lè land lẹ́ǹkùlé wọn tọ́wọ́ ìjọ gbé aeroplane kò ní sáìrè kò ní sí àyè sìnrín pínpínpínpín tí wọ́n ń ṣe yẹn ìyẹn ò ní yọ àyè yẹn ò ní yọ ìyẹn gangan ni olótorí gba pé a ti dé o ta ló kọjá àjàgà báà ló kọjá àmọ́ ìgbà táwọn ará ìlú bá máa ṣe kọ́ ṣe ń gbọ́ ebi ń pa wá o ebi ń pa ará o ò wọ́n fi wẹ́kọ̀mù wọn èmi ò tí mi ò tí ì ríbi tí gómìnà ni mo sọ ò gómìnà gan tó ń kọjá wàá rí àwọn ọmọ wa máa wá tò lọ báyìí ni pé gómìnà ń kọjá táwọn èèyàn àwọn ìyá wọ̀nyẹn tí wọ́n á wọ aṣọ ẹlòmíì ní ọ̀dọ̀ wa wọ́n máa gbé wọ́n á gbé ìlú báyìí ni tí wọ́n á máa jó tẹ̀lé nígbà tí bàbá bàbá adéfarati ni mo sọ o bàbá adéfarati nineteen ninety nine nípínlẹ̀ Ondo bàbá yẹn ni mo sì mọ̀ wípé gómìnà rèé gómìnà gidi tí mo mọ̀ tó ṣe nípínlẹ̀ Ondo bàbá Adéfarati Adébáyọ̀ Adé <laughs> pé àwọn eléyìí Adéfarati wọ́n gbìyànjú bàbá yẹn dẹ̀ ti dàgbà náà ń gbà yẹn gbọ́ pé wọ́n tẹ̀ ti dàgbà yẹn wọ́n gbìyànjú fásitì tó wà ní Àkùngbá yunifásitì Adékúnlé Ajáṣin yẹn bàbá yẹn ló gbé síbẹ̀ Adékúnlé Ajáṣin yẹn 1999 bàbá yẹn ló gbé yunifásitì yẹn sí Àkùngbá nígbà yẹn bàbá yẹn bá ń kọjá báyìí gbogbo gbogbo iléèwé pátápátá ìwé ọ̀fẹ́ ni textbook o notebook o gbogbo ẹ̀ báyìí ọ̀fẹ́ ni a máa jòkó báyìí tí wọ́n á máa pín báyìí sórí tébù fún wa ni ìwé inú láìbírì náà wọ́n máa wá já ìwé kalẹ̀ síbẹ̀ ni ṣùgbọ́n báyìí mọ́ ń kọ́ <laughs> bóyá gan ni school mi gan ti ní láìbírì mọ́ ikán ti jẹ gbogbo ìwé tó wà ń bẹ̀ ìjọba ò sì kó mi wọ́n máa kọ not for sale not for sale wọ́n á kọ sí lára ìwé ìjọba ni wà á lọ kà ní library wà á dá padà síbẹ̀ èmi gan wà á lọ bá bàbá mi ẹ ṣeun gan ni wà á mi ò rí kọ́mẹ́ǹtì yẹn o wọ́n ní àṣàkẹ́ if you are kidnapping Nigeria two hundred million naira is what they we ask for Hopefully, you have saved up a lot to pay <laughs> àbá mi ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ò ní jẹ́. <laughs> ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí ní nàìjíríà ó lágbára ó gbẹnu tán ètò ààbò ó mẹ́hẹ òun la fi ń sọ wípé àwọn àgbààgbà ilẹ̀ yorùbá kí wọ́n jẹ́ kí wọ́n kí wọ́n forí korí kí wọ́n fi kùn lukùn kí wọ́n wá àkànṣe sí nǹkan tó inú ọdún tuntun la wà yìí inú ọdún tuntun kí wọ́n wá nǹkan fi ṣe wípé ṣé bí wọ́n ṣe fẹ́ dákẹ́ máa wò nìyẹn tí wọ́n ń pa àwọn èèyàn lójoojúmọ́ tí wọ́n ń gbé àwọn èèyàn lójoojúmọ́ ó kù díẹ̀ káàtó ní ìlú tó lọ́ba tó ní ìjòyè láti ìgbà yìí wá sẹ́yìn náà tí gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ti ń ṣẹlẹ̀ kọ́ má tí ì rí nǹkan ṣe sí a ó lágbára títí a fi ń pè fún orílẹ̀-èdè Yorùbá nìyẹn wípé orílẹ̀-èdè Yorùbá dandan ni kí wọ́n jẹ́ kólúkálukú kó máa lọ ẹ rí i pé wọn ò tiẹ̀ sọ wípé àwọn tẹ̀ ń wò wípé àìjọba kan tẹ̀ ló ṣẹ̀ débẹ̀ o àìjọba tó kọjá yẹn ni ogun le tó eléyìí tó yẹ kán fi dínkù ṣe ló ń le sí i bọ́n ṣe fẹ́ wá dákẹ́ máa wò nìyẹn tí wọ́n ń pa àwọn èèyàn lójoojúmọ́ a ò lè máa tẹ̀síwájú ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ìran Yorùbá a gbọ́dọ̀ gbára wa ká ní àròjìnlẹ̀ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ lọ ronú kẹ́ ẹ ronú sí nǹkan tó ń ṣẹlẹ̀ pé ṣé ó bójú mu kò bójú mu o wọ́n ń pa àwọn èèyàn lójoojúmọ́ wọ́n ń pa ọ̀dọ́ àwọn ọ̀dọ́ ń pariwo ebi ebi kò síṣẹ́ nínú ìlú ọmọ Yorùbá ló sì wà ń bẹ̀ ẹni yorùbá ló kàn ìgbà tọ́mọ yorùbá wá wà ń bẹ̀ yẹn ṣé kò yẹ kí a ti máa rí oríṣiríṣi ilé iṣẹ́ tí wọ́n á máa dá kalẹ̀ ǹjẹ́ kò yẹ ká ti rí bó ṣe ń sanwó pẹnṣọ́níà nílẹ̀ yorùbá mo rí ọ̀rọ̀ ìwòye ní ọ̀ǹda fọ́nrán kan tí mo ṣe sínú youtube ìyá kan sọ pé ọdún méje ní táwọn ti fiṣẹ́ sílẹ̀ gratitude àwọn wọn ni wọn ò san olùkọ́ ni wọ́n ọdún méje tọ́lá àwọn ti rìtáyà ní wọ́n ni wọ́n ń san owó fáwọn ẹ wá rí bẹ́ẹ̀ yẹn irú ìyá yẹn báyìí tí wọ́n ti ṣiṣẹ́ tí wọ́n ti sìnjọba wọ́n ti sìnjọba ó ti lé ní ọgbọ̀n ọdún tí wọ́n ti fi sìnjọba wọ́n wá ṣetán kí ló dé tí wọn ò lè fi san gratitude wọn wọn ò san kankan kí ni wọ́n ní kí ìyá yẹn máa jẹ èló ni wọ́n ń sọ fún wọn nígbà yẹn ṣé owó tí wọ́n ń sọ fún wọn nígbà yẹn kò kò tó ń gbọ́ bùkátà wọ́n á iléèwé ọmọ wọ́n ṣàbímọ wọ́n á ọmọ ọmọ tí wọ́n ti tọ́ sí gan ọmọ ò tí ríṣẹ́ ká máa sọ wípé o nígbà tí ìyá ti fẹ̀yìntì yìí o ọmọ tí àwọn náà lẹ́yìn ìgbà tí wọ́n wà lẹ́nu iṣẹ́ owó ilé tí wọ́n ń gbà kò tẹ̀ tó gan wọ́n á yá sí ni torí bí àwọn ìyá bọ́ ṣe ń ṣe nìyẹn abiyamọ kó ọrọ̀ ọmọ wọ́n ti máa ń gba lóònù lẹ́nu iṣẹ́ ni kán bá lè rí owó ilé ìwé ọmọ yọ kán bá lè rí owó ilé san èló níjọba ń san tó fẹ́ fi sanwó ilé wọ́n á sanwó ilé ìwé wọ́n á sanwó oúnjẹ wọ́n á sanwó ayọwó ọkọ̀ nínú ẹ̀ o wọ́n máa ń dá àjọ ni tí wọ́n á wá gba lóònù lóònù yẹn ni wọ́n ti máa rí owó ilé ìwé san. àwọn ìyá wọ̀nyẹn ni wọ́n wá ti wá rìtáyà sílé báyìí o tí ìjọba ò sanwó fún wọn ọmọ tí wọ́n dẹ̀ gba lóònù tí wọ́n tọ́ ní gbogbo ìgbà wà lẹ́nu iṣẹ́ tí wọ́n fi owó oṣù wọn tọ́ ọmọ gan tí wọ́n jọ jòkó sí ọmọ gan ò ríṣẹ́ ká máa sọ wípé ọmọ yẹn lá máa wá gbọ́ bùkátà ìyá báyìí wípé ìyá mi ti rìtáyà o kò sówó o iṣẹ́ tèmi náà ń ṣe yìí o pé kí n máa fún ìyá ní tọ́rọ́ kọ́bọ̀ kan fi máa jẹun àkàmọye ìyá mi tó yẹ pé ìrònú wọ̀nyẹn ló ti pa wọ́n àkàmọye bàbá mi ìròyìn àìrí pension pension gbà yẹn ó ti dá àìsàn sí àgọ́ ara ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ni ìjọba ń ṣe kí ni ìgbésẹ̀ wọn lórí gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí kò sí o títí a fi ń sọ nìyẹn wípé Yorùbá jẹ́ kí a ronú wa níbi tí ọ̀rọ̀ dé dúró yìí jẹ́ kí a ronú wa tí bá ṣe fẹ́ máa bá a lọ ni àwọn tí wọ́n wà <laughs> àwọn pensioner àtẹnìyẹn àwọn tí wọ́n wà lẹ́nu iṣẹ́ gangan gangan mélòó ni wọ́n san nínú owó oṣù wọn ṣé wọ́n san owó oṣù fún wọn. àwọn kan ni wọ́n ṣe protest lọ́jọ́ mélòó kan sẹ́yìn owó oṣù mẹ́wàá wọn san ìjọba wọ́n di owó oṣù mẹ́wàá mú <laughs> owó oṣù mẹ́wàá wọn san ṣáyé nìyẹn kí ni wọ́n ní kí wọ́n máa jẹ pẹ̀lú ibi tí situation inú ìlú dé dúró lénìí lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú iye tí wọ́n ń ta oúnjẹ iye tí wọ́n ń gbé ọkọ̀ bọ́tò ń lọ bí iṣẹ́ tí wàá wọ ọkọ̀ iye tí wọ́n ń ta gbogbo nǹkan kò sí nǹkan tó gbowó lérí lórí igbá lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n sanwó oṣù o èló ni wọ́n ń san thirty thousand wọn ò ti san déédéé mélòó ni thirty thousand tó fẹ́ san fún odidi oṣù kan iṣẹ́ ọjọ́ kan ẹgbẹ̀rún kan fún òṣìṣẹ́ ìjọba kí ìjọba má ti san kó ti jẹ wọ́n lówó kí la wá ń sọ kí ló dé ẹ̀yin ènìyàn wa ẹ jẹ́ ká tún ẹ jẹ́ ká ẹ ká kó lẹ̀ ká ṣá ẹ jẹ́ ká dà á lẹ̀ ká ṣá láàrin ara wa wípé ṣé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ iṣó bójú mu gẹ́gẹ́ bí ìran Yorùbá ìran aládé sì ni wá ọmọ ẹlẹ́ran wa ti wá ń jẹgun ọmọ aláṣọ wa ń wà kísà ṣòbójúmu ṣòbójúmu gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí èmi máa fi ń mọ́ra wọn ni wípé ṣe báyìí tá a bá ṣe báyìí báwo la ṣe fẹ́ ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a bá rò sọ́tún tá a rò sósì báwo ló ṣe fẹ́ kí àwọn èèyàn kí wọ́n live báwo la ṣe fẹ́ káwọn èèyàn gbé ìgbé ayé wọn pẹ̀lú situation tó wà lẹ̀ yìí ìjọba bóyá ẹ ti gbọ́ <laughs> wọ́n pín oúnjẹ ọdún o ẹ kì í já yín sí o <laughs> bàbá Bọ́lá ó dẹ̀ pa máa mú ètò yẹn wá fún wa pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ni wọ́n pín oúnjẹ ọdún o <laughs> two hundred million òun ni wọ́n gbé kalẹ̀ o two hundred million tí wọ́n fún àwọn lọ́mìkà kó fi pín ìrẹsì ọdún ìrẹsì ọdún <laughs> two hundred million bag of rice two hundred million òun ni owó tí àwọn lọ́mìkà gbà ó mọ́ ń já wa sí báyìí ni òka tó ṣètò lé lórí <laughs> a máa gbé fọ́nrán yẹn wá fún yín ó tẹ̀ ti wà lórí YouTube wa ẹ̀yin tí ẹ bá ti darapọ̀ mọ́ wa lórí YouTube Àṣàkẹ́ TV show ẹ ó rí fọ́nrán yẹn níbẹ̀ ẹ ó rí fọ́nrán ọ̀rọ̀ tí mo ń sọ ọ̀rọ̀ èní ni o fọ́nrán yẹn ti ó ti lu ó ti lu síta o níbi tí wọ́n ti pín oúnjẹ ọdún o kì í ṣe palliative owó ìrànwọ́ tó gun orí epo o ráìsì ìrẹsì wọ́n ní ìrẹsì ni wọ́n fẹ́ fi ṣe gbogbo <laughs> gbogbo tẹ̀ náà bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n ní ìrẹsì ni wọ́n fẹ́ gbé fáwọn èèyàn jẹ ìgbà tí owó gun orí epo wọ́n ní wọ́n pín palliative ìrẹsì wọ́n ní wọ́n ti fẹ́ ṣe ọdún kérésìmesì àtọdún tuntun wọ́n ní wọ́n pín ìrẹsì o àwọn lọ́mẹ̀ka ilẹ̀ Yorùbá àwọn aṣòfin àpapọ̀ gbogbo wọn wọ́n ti gba owó ìrẹsì o ẹ a sì ti ríbi tí wọ́n kó ìrẹsì sí si ẹ lọ wò lórí youtube channel wa ó wà ń bẹ̀ ṣé wọ́n pín ìrẹsì ládùúgbò yín ní ọjọ́ kérésìmesì àwọn aṣòfin àpapọ̀ yín wọ́n ti gba owó ìrẹsì yín wọ́n ti dà sápò mo kàn wá já wa sí lérèfé ni o à ń bọ̀ ká gbé dítèsì ẹ̀ wá fún wa ẹ̀yin ènìyàn wa yorùbá ẹ jẹ́ ká ronú wa ẹ jẹ́ ká ronú wa wọ́n ní ìrẹsì ni wọ́n yẹn fi ṣe gbogbo tẹ̀ náà wọ̀n yìí o wọ́n ní ẹ máa jẹ ìrẹsì lọ ẹ ó jẹ àjẹyó ẹ ó tún dì í lọlé ẹ ó mú tékèwé lọ <laughs> ayífẹ́lẹ́ káre <laughs> wọ́n ní ẹ ó jẹ ẹ ó mu ẹ ó jẹ àjẹyó wọ́n ní ìrẹsì bí wọ́n sì ti ń gbé tí wọ́n sọ wípé òkè o two hundred million bag of rice o fún ilẹ̀ yorùbá o bóyá fún èkìtì o bóyá fún ọ̀ṣun o àwọn ẹ̀ báyìí o lọ́ba ní kí wọ́n ṣètò kí wọ́n ṣírò owó o ọba kówó lé wọn lọ́wọ́ lówó bá wọ gbó <laughs> wọ́n ti fowó yín lọ fún vacation ọdún owó ìrẹsì kérésìmesì tí wọ́n kó lẹ̀ àwọn lọ́mìkà wọ́n ti fi lọ fún vacation ọdún wọ́n ti lọ fi lọ sí Dubai lọ sí gbogbo ẹ̀. <laughs> bàbá mi Samsudeen Ọládipúpọ̀ ẹ káàbọ̀ sórí ètò wa bàbá wa Gbájé Wàsíù mo kí yín o ẹ káàbọ̀ wa kó àlàjá ọdún o ìyá mi mo ń wo ìyá mi kan níbí mi ò mọ orúkọ wọn o gèlè orí ìyẹn ni mo kàn ń rí gèlè ìyẹn ayé ẹyin kò ní yẹ̀ ńlẹ̀ o ìyá mi dáadáa mi ò rórúkọ wọn ṣùgbọ́n mo rí gèlè wọn yẹn dáadáa ó yẹ yín gan ni ayé ẹyin kò ní yẹ̀ ńlẹ̀ èyí bàbá mi agbájé Wàsíù fẹ́ mọ́ ní now your program time midnight èyí àtẹ̀wá mọ̀ ilẹ̀ ti ṣú hmm, ẹ má bínú bàbá mi bí a tó bá di ọ̀la a ó máa ṣe ètò wa lójúmọmọ ẹ má bínú bí bí wẹ́dà ṣe ṣéǹjì ni ní program wa ti ṣéǹjì gbogbo èyí lólùfẹ́ wa gbogbo pátápátá ni a kí a ní à ń gbé ètò yẹn ń bọ̀ wá fún wa gbogbo bó ṣe jẹ́ bí ọ̀rọ̀ ìrẹsì kéré kérésìmesì bó ṣe jẹ́ a máa mú wá fún wa lọ́lọ́kan òjọ̀kan a gbé wá fún wa lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀yin tí ẹ bá ti subscribe sórí YouTube channel wa ẹ ó rí níbẹ̀ àti upload ẹ̀ síbẹ̀ wọ́n pín ìrẹsì ọdún o kì í ṣe ìrẹsì palliative owó ìrànwọ́ tó gun orí epo bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n gbowó kalẹ̀ o wípé kán pín ìrẹsì gbogbo Nàìjíríànsì o pé kán fi ṣọdún kéré <laughs> kán fi ṣọdún kérésìmesì wọ́n ní ráìsì ah, Dangote <laughs> factory wọ́n ní wọ́n máa supply gbogbo yín ní ìrẹsì ìrẹsì náà ẹ fi ṣe náà ẹ fi ṣe gbogbo àléfà orí ààrẹ tí wọ́n ń ṣe wọ́n ní ẹ máa jẹ ah, ráìsì ah, àfẹ́ tó bá lóun ò ní jẹ mọ́ ló túbọ̀ kù báyìí ṣùgbọ́n báyìí sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí <laughs> àwọn tó gbowó ẹ̀ wọ́n ti gbowó ẹ̀ wọ́n ti dà sápò ọlọ́run á ṣàánú fún wa àwọn àkọ́ tá à ń sọ ni wípé irọ́ yorùbá jẹ́ kí á jí lójú oorun wa bí nǹkan ṣe ń lọ nǹkan ò lọ déédéé ẹ má jẹ́ ká tanra wa nǹkan ò lọ déédéé ìlú ò fararọ ara ni àwọn ènìyàn. Tẹ bá gbọ́ fọ́nrán ta play fún wa lẹ́ẹ̀kan, bàbá yẹn ní ara ni àwọn. Wọ́n ní ìnira yìí pọ̀. Ta ni wá ṣá lórí, ṣá lọ́wọ́, ṣá lẹ́sẹ̀, tára ò ní ní. Wọ́n ò lọ ojú ogun o. Wọ́n ò lọ ojú ogun o. Oko ni wọ́n lọ o. Táwọn Fúlàní tí wọ́n ṣá wọn lórí, ṣá wọn lẹ́sẹ̀ o, ṣá wọn ní gbogbo ara. Wọ́n lẹ́ ń gbóhùn lẹ́nu wọn lẹ́ẹ̀kan, ara ni wọ́n. Ìnira yìí pọ̀ kí ni wọ́n wá ṣe sí o kí làwọn adarí ṣe sí kí ni àwọn olóṣèlú ǹjẹ́ wọ́n pẹ̀ ẹ̀kẹ́ lù wípé báwo la ṣe fẹ́ mójútó ọ̀rọ̀ e, ètò ààbò nínú ìlú wa níbo lẹ ti rí gbogbo bọ́jẹ́ẹ̀tì eléyìí tí wọ́n kọ kalẹ̀ fáànì pẹ̀fún bọ́n ṣe fẹ́ rà sínú ọ́fíìsì òun ni gbogbo bọ́jẹ́ẹ̀tì tí wọ́n kọ kalẹ̀ o tí wọ́n dẹ̀ kọ eh, tírílíọ̀nù tírílíọ̀nù ọ̀pọ̀ tírílíọ̀nù náírà òun ni wọ́n kọ kalẹ̀ fún bọ́jẹ̀tì ibo lẹ́tìrì tí wọ́n kọ wípé ètò ààbò kínní kan ilé iṣẹ́ gbogbo ẹ̀ tí wọ́n fẹ́ dá kalẹ̀ pẹ̀fún wọ́n fẹ́ wọ́n fẹ́ rìpíẹ̀ wọ́n fẹ́ ṣe gbá wọ́n fẹ́ rìpíẹ̀ ọ́fíìsì àwọn nǹkan tí wọ́n kọ kalẹ̀ nìwọ̀nyẹn àní <laughs> agbo fàájì òun ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́ ìbáyìí bọ́n ṣe fẹ́ máa gun ní January báyìí wọ́n ti gun wọ́n ti gbé irú ọkọ̀ wo ni wọ́n gbé wá sí Èkó yẹn bàbá mi Michael Fábáwo ẹ máa mọ ọkọ̀ dáadáa èmi ò mọ orúkọ ọkọ̀ yẹn ọ̀ṣẹ́ mọ orúkọ ọkọ̀ yẹn <laughs> ṣùgbọ́n eléyìí tó bá padà máa lọ báyìí àyáàtì ni wọ́n fẹ́ gbé lọ àyáàtì yẹn òun ni wọ́n fẹ́ gbé lọ alẹ́ agbo fàájì ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́ kò sí kan tó kàn wọ́n pẹ̀lú pé ebi ń para ìlú ẹyẹ ènìyàn wa gbogbo wa pátápátá ni a kí o ní orí ìkànnì wa níbi orí pé Elédùmarè á fi ààbò ẹ̀bù wá o ọdún ayọ̀ là ṣe o torí wípé àkàlà màgbò kì í pọdún jẹ o a ò ní pọdún jẹ o ojú wa báyìí a máa rí ọdún o àti àlàáfíà wa ò ní dààmú o ààbò ọlọ́run tó dájú á wà lórí ayé gbogbo wa o ilé àti ọ̀nà wa ò ní bàjẹ́ gbogbo ibi tí a bá rìn sí a máa bá àánú ọlọ́run àti ènìyàn pàdé o ẹ ṣé gan ni ẹ̀yin lólùfẹ́ wa ẹ̀yin tó jẹ́ ọjọ́ àkọ́kọ́ tẹ̀ ń wò wá ní ní orí Facebook àti lórí YouTube wa ẹ tẹ̀lé wa ní orí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá Àṣàkẹ́ TV show ní orí YouTube wa Elédùmarè á ràn wá lọ́wọ́ ọwọ́ tẹ́ bá wa fi ń subscribe yẹn ò ní fi gbọ́mọ sí o lẹ́tà ayọ̀ lè máa fi ọwọ́ yẹn gbà láṣẹ Èdùmàrè bàbá mi mo kí yín lẹ́ẹ̀kan sí gbogbo yín pátápátá a ní òwú ni kí á jẹran kó pẹ́ lẹ́nu ṣùgbọ́n òfà ọ̀nà fún ni ò jẹ́ níbí ni a máa fi àdàgbà ètò tèmi rọ̀ sí tó bá yá a ó ti máa wá tẹ̀síwájú ní orí àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan ẹ ṣeun gan ni ṣùgbọ́n kí a tó máa lọ jẹ́ kí a kọ áńtẹ́ẹ̀mù orílẹ̀-èdè wa ìyẹn ni orílẹ̀-èdè Yorùbá tí gbogbo nǹkan tó wà ńlẹ̀ yìí wọ́n ní kí wọ́n restructure restructure ṣe ọ̀tẹ̀ tí ó ti ṣe ṣe ó ti bá mọ́ ṣe regional government wọ́n ní ńlá kí ló ti kù kí wọ́n pín kóníkálukú máa lọ láyọ̀ àti àlàáfíà orílẹ̀-èdè Yorùbá òun náà nìkan lọ́nà àbáyọ sí gbogbo wàhálà inú fu ẹ̀dọ̀fu àìnífọ̀kànbalẹ̀ eléyìí tó ń ṣẹlẹ̀ yìí jẹ́ kí a kọ antẹ́mù orílẹ̀-èdè wa kí a tó máa lẹ́yìn lólùfẹ́ wa. iṣẹ́ wa fún ẹ wá. Oh. gan ni ẹ̀yin lólùfẹ́ wa. Ire lójú owó máa ń rí, ire lọ́wọ́ máa ń gbámú, ire létí máa ń.